bóyá lẹ́yìn tiẹ̀ mọ̀ wípé parrot fm ti gàgàbà rédíò lágbàáyé jẹ́ kájọ máa bẹ́yẹ dọ́gba fò lókè ìwọ ṣàtìmọ́ gbé kúrò ń bẹ́ẹ̀ one zero one point one fm òkè bèbí ògbómọ̀ṣọ́ gbọ́ bó ṣe ń kú rìrì gbọ́ bó ṣe ń dún bíi wúvà. aago mọ́kànlá ti lù láti ìkànnì ayé kò tọ́ ọtún ètò alfik fìdí náà ni ó máa dé sí etí ìgbọ̀nyìn báyìí ẹ jẹ́ ká lọ darapọ̀ mọ́ ọládùn هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشفور أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين a ń kéré gbogbo wa wípé àdìjọ kó ojúmọ́ akú dédé àsìkò ìkáàbọ̀ sórí ọ̀tún ètò ní ètò àti àkùnrin àlefíkì òfin dín fọládùn ní bẹ̀rẹ̀ lóko mi mò ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú wa sheikh dr sharafdin gbadebo ọ̀rọ́jú tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́dẹ̀ lógún ọ̀ṣọ́ sheikh ẹ káàbọ̀ sórí ètò sà kọ́lọ́n kó jẹ́ kárí yín pẹ́ látàrí dáadáa lójúkùn ẹ̀sìn islam kọ́lọ́n kó túbọ̀ ń bá a ṣe àlékún áfíà tó pé sí fún yín àlékún ìfọ̀kànbalẹ̀ àlékún arizikì tó ní báràkà rẹ̀ nínú kọ́lọ́n kó túbọ̀ ń bá a ṣe sí fún yín inṣàlá kọ́lọ́n kó sì jẹ́ kí ẹ ní àtúbọ̀tán dáadáa inṣàlá ìbéèrè àkọ́kọ́ tí màá kọ́ máa fi síde òun náà ni ìbéèrè lẹ́yìn tí ó wá ní àti ọ̀dọ̀ Mr Abdulaziz Abdulsabur wọ́n ní ṣé ọ̀ràn yẹn ni kí èèyàn ṣe àlùwàlá ká tó lè pé ìpè fún sọ̀lá ìbéèrè kejì ó láti ọ̀dọ̀ Umu Abdullah ní Amẹ́ríkà wọ́n ní gẹ́gẹ́ bí a ṣe mọ̀ yí pé kò lẹ́tọ̀ọ́ kéèyàn máa fọ́ọ̀kan àlùkùránì gẹ́gẹ́ bí mùsùlùmí lọ́kùnrin àbílẹ́bìnrin láì jẹ́ kéèyàn bá ń bẹ nínú àlùwàlá wọ́n ní tó wá jẹ́ kéèyàn wá fẹ́ gbé kùránì lọ síbi iṣẹ́ láti gbé e sínú báàgì ṣé ọtọ́ kọjá pé yẹn fọkàn àlùkùránì náà láti gbé sínú báàgì láì jẹ́ pé yẹn lálùwàlá àbí eléyìí náà kò tọ́ kó jẹ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní ìgbàgbé fi àwọn lásìkò tí àwọn ń ṣe sọ̀látò zoro lọ́wọ́ làwọn bá bẹ̀rẹ̀ sí ní ké sọ́lọ́tò lè fàtìhà sókè ní rákà alákọ̀ọ́kọ́ àwọn rántí pé ó káwọn máa ké ní jẹ́jẹ́ ni àwọn bá sí ní ké ní jẹ́jẹ́ kó tó di pé àwọn ké jálẹ̀ wọ́n ní àwọn sì ń ké ìyókù sùrọ́tìlì fàtà lọ títí tó fi dé ìparí wípé ìjẹ́ ìtẹ̀ràn kan bẹ fún àwọn lórí eléyìí bí eléyìí náà ó jẹ́ ìbéèrè kẹta ẹ mọ́ bínú sọ ẹ jẹ́ ń jókàn ìmọ̀ àkókò mẹ́rin malam md làwọ́ àbí wọ́n ti kọ́kọ́ wọn nù wọ́n ní àwọn fẹ́ bèèrè ìdájọ́ dídáwọ́ ìdùnnú wàlímọ́tìlù kùrán lẹ́yìn tí èèyàn bá parí àlùkùrán kíké tán àti pé níṣe ni àwọn kan máa ń lo aṣáájú wa alápọ̀nlé òní Umar gẹ́gẹ́ bí ẹ̀rí sí wàlúmọ́tòlò Qur'an ti ṣe wípé òun náà ọ para kún mi nígbà tó parí ẹ̀kọ́ àlò Qur'an rẹ̀ kíké wípé ṣe eléyìí ó lẹ́tọ̀ọ́ nínú ẹ̀sìn Islam bí àti pé ṣé lóòótọ́ òní Umar pa ràkún nígbà tó parí àlò Qur'an kíké bismillah. alhamdulillah wa salatu ala rasulillah. محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته دیرت ماسی نتواق پہ سانا یا مکاو امال والا قطو پہ پہ خسلات بھی ابھی کی سانا ہے کی سانا ہے رادا یا لکو پہ خسلات بھائی جاکو تیس lópin ìgbà tó bá jẹ́ pé ẹ̀gbin ńlá kò sí lára rẹ̀ lè jánábà ẹni tí jánábà máa ń bẹ lára rẹ̀ pẹ̀lú pèpè fún sọ́lá nítorí pé ìpèpè fún sọ́lá ó kún fún gbólóhùn ìrántí ọlọ́run àti gbólóhùn ìjẹ́rìí pé kò sí ọba kan tó tó láti fòdodo jọ́sìn fún afẹ́ àti dídárúkọ ọlọ́run ẹni tí jánábà bá sì ń bẹ lára rẹ̀ kò gbọdọ̀ dárúkọ ọlọ́run ìdí nìyí nǹkan lálù àlá lásán kò pé kọ́ ọmọ pèpè fún sọ́lá ṣùgbọ́n náà òfin ṣorí ya pọ̀ gbọ́dọ̀ ṣe kọ́ mọ̀ láì jẹ́ pọ̀ lálùwàlà. ṣùgbọ́n nínú al-furuq al-fiqhiyya wọ́n ń pè yàtọ̀ láàrin pípètè fún sọ́láàtì láì ṣàlùwàlà àti ṣíṣe kọ́ mọ̀ pẹ̀lú àlùwàlà. wípé ìpèpè fún sọ́láàtì àlàfo máa bẹ láàrin rẹ̀ àti gbígbé sọ́láàtì dúró bẹ̀rẹ̀ sọ́láàtì yàtọ̀ sí ẹ̀kọ́ mọ̀ tọ́ńdá ti ń parí rẹ̀ tẹ̀ parí rẹ̀ báyìí Allahu akbar ti al-ihram ẹ̀mí ẹ̀tẹ̀lẹ̀. ìdí àwọn sọ pé owó lọ́sàlù ọ̀la kó tó fi pamọ́ èyí fi ọ̀ràn yẹn ni kó jẹ́ pé wà ní àlọ́ ọ̀la kó tó dúpọ̀ pèpè fún sọ́dá. wọ́n ní ìbéèrè tí ẹni tó wà lamẹ́ríkà sí. wọ́n ní fífọwọ́ kan Al-Qur'an àwọn ti gbọ́ pé kọ̀tọ̀ láì jẹ́ pé yẹn sálọ̀ báwo wá ni táwọn mọ́kànfẹ́ gbé Al-Qur'an sínú àpamọ́wọ́ àwọn lọ bí iṣẹ́ táwọn fi láǹfààní àti máa ké lọ́hùn táwọn kan lè gbé káwọn sọ sínú báàgì àwọn láì jẹ́ káwọn lálùwàlà kọ́tọ́ hmm. nítorí pé àkùránì tẹ orí yẹn ó wá nínú àdìsá nàbì Muhammad sallallahu alaihi wa sallam eléyìí tí alimami Nasa'i tó gbé jáde bí sanadin hasan wípé la yamassu al-Qur'ana illa tahir hmm. ẹnì kan ò gbọdọ̀ fọwọ́ kan ìmára náà ní kí ẹ mẹ́sìn nínú títà ìfẹ́ nǹkan oṣù ẹ sì gbọ́dọ̀ sí nínú pẹ́jọ́ tí mo ń jáde lára ẹ sì wá gbọ́dọ̀ lálùwàlà ẹ sálùwàlà kẹtù gbé alukóran ọwọ́ pé mo fẹ́ gbé lásán gan wọ́n lè kàtà lùwàlà kì í mọ̀ ṣe ìwé bíi gbogbo òwe tíra ọlọ́run mà ní tíra ọlọ́run ẹni ìtọ́lọ́run bá sọ kalẹ̀ wọ́n ní àwọn ti sọ láti vọ́ọ̀rù ìgbàgbọ́ wa máa kí fatiha sókè débi kan káwọn tó rántí pé sọ̀látò bọ́rọ̀ làwọn ń ṣe àìkéwú jákè níbẹ̀ ṣùgbọ́n ní kété táwọn ti rántí àwọn tó ti bẹ̀rẹ̀ sí ní ké ní jẹ́jẹ́ ṣé ìtara kan wà wà bí? ẹ lọ́dọ̀ Imam Malik ìtara wà nítorí pé nítorí ti ké sókè níbi tó ti ọkú ké jẹ́jẹ́ ó ti ṣàfikún torí àwọn sọ pé ó forí kalẹ̀ lẹ́yìn ìgbà tó bá sálámù lọ́dọ̀ ẹlòmíì bíi al kò ní forí kankan kalẹ̀ nítorí pé àlékún àbí àdínkù nínú àwòrán kò pé ká ṣe ìforíkanlẹ̀ ìgbàgbé lá ká tó sálámà àbí lẹ́yìn ìgbà tá a bá sálámà alákọ̀ọ́kọ́ ńlá sàlẹ̀ sàǹbì wípé ẹ foríkanlẹ̀ lẹ́yìn ìgbà tá a bá sálámà torí pé kíkẹ́ ó já kejì tó ní kẹ̀kẹ́ jẹ́jẹ́ àfikún náà lọ́jọ́. wọ́n ní ìjẹ́ táwọn bá ké àlùkùránì tán táwọn fi wàlímà ta ló ké tán ṣáájú ẹ̀yin bàbá yìí ilẹ̀ fẹ́ sọ wípé tẹ́bá ti ká Kùránì nìkan gbogbo àtẹ́bá ké tán ẹ̀ máa pa àmọ́lé ẹ̀ máa para kún mi. Hmm. àwọn tí wọ́n láwọn ti wàlímà gan kì í ṣe àwọn bàbá bàbá tí ń dá Kùránì ní kéle wọn ni wọ́n ní wọ́n máa ṣe wàlímà. ìdáǹpẹ̀ wàlímà láwùjọ wa òun náà ní pé tọ́ kọ́ kéwu láti sórọ́tù fatiha ó ti kọ́ máa kéde sórọ́tù nas àwọn apáhàn fẹ́ kọ́ máa jáde pé ó ti mọ alukur'ani ké ni wọ́n ń dá pé ní wàlímà tó ẹlẹ́yìn kò sí nínú ìlànà àlàkalẹ̀ tẹ́sán islam gbé kalẹ̀ fún wa pé ká máa pé torí pa bàtí kí alukur'ani tán nítorí pé mo kà máa kí kí ni tó ní ṣe pẹ̀lú kókó tí a gbọ́dọ̀ máa fa alukur'ani ṣe mo máa ké ó ní àǹfààní kíkà máa gba alága ṣùgbọ́n mo máa ké màtúmọ̀ rẹ̀ kò tí ì nítumọ̀ mo sì máa ké mọ màtúmọ̀ rẹ̀ àmọ́ kò máa lapa nínú ìwà àti ìṣe àtẹ̀sìn mi kò tí ì nítumọ̀ so gbogbo ẹ̀ ká mọ̀ sọ ẹ̀sìn wa di ayẹyẹ àjọyọ̀ àti kówójọ so tí ọba jẹ́ kí n tẹ́ ìgbàlérò pẹ̀lú wàlímà ní pé àwọn ọmọ tí ń kọ́ kéwì ẹ fẹ́ fún wọn ní ìwé ẹ̀rí pé wọ́n ti ṣàṣeyege nípa pé wọ́n máa kúránì ké eléyìí ò lè burú lọ títí kẹ fún wọn níwọ̀ ẹ̀rí pé wọ́n ti mọ àkùránì ké ṣùgbọ́n nǹkan tó ń bùkátà náà ni pé káwọn ọmọ yìí sì máa ké lóòótọ́ hmm. torí pé ọ̀pọ̀lọpọ̀ ìjàmbá àtẹ̀tẹ̀jọ náà ló wà ń bẹ̀ hmm. so ẹ rí bàbá àti màmá kan wọ́n wọ wọ́n wọ fanfa látàrí sọ́ọ̀mọ́ ti tó ṣe wọ̀límà àbí òtí tó ṣe wọ̀límà hmm. ìyá afa akẹ́kọ̀ọ́ rí pọ́ ọmọ tó náà ṣe wọ̀límà tó láwọn akẹgbẹ́ rẹ̀ àwọn ọmọ tí òtún gan ti ṣe ṣùgbọ́n alódé tó ọmọ tó hàn ní ṣe bàbá bá ní ohun ọ̀fẹ́ràn ká máa náwó dànù ká máa tan ara ẹni jẹ ìwọ ọmọ tí wọn lè ṣèrò lé màbọ bí bàbá bá ń sí alukurani ó sì láti ibì kan ó ní kọ́ mọ́ ọ̀kà ọmọ bá ń ṣe káàkàtà kí ló dé bàbá ṣe àgbọn àṣàlẹ̀ tí àwọn súrà kúkúrú kúkúrú wà ọmọ tó rí ké kórí ké kórí wé bàbá ní ọ̀tá àbí ọ̀tá ìyá sáà ni ọmọ tèmi ṣèrò lé mọ́ bọ́ ọ̀fẹ́ bọ́ ọkọ̀ yóò ṣèrò lé mọ́ <laughs> tá a fẹ́ ti torí rẹ̀ pa a fẹ́ kó jáde kọ́ mọ́ kílẹ̀ tàn jẹ hmm. àwọn àtẹ̀yàn jẹ títí a tún tàn jẹ lórí kí rọ lọ kọ́ dáa hmm. bẹ́ẹ̀ kọ́ dáa bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ gbàǹbà wọlé kí omi lọ́jọ́ iwájú lọ́mọ àwọn àmọ̀ sunkún pé ah wọ́n bá a lásìkò jẹ́ hmm. wọ́n kọ́ wa ní nǹkan kan ah ó sì dájú pé ìgbìyànjú láti kọ́ wọn débi kan àmì ẹ̀kọ́ wọn yanjú tó ẹjẹ́ á máa kọ́ àwọn ọmọ yanjú ẹ ẹ náà kàkà kí wọ́n jẹ́ pé eré ìta ti ń bá bọ̀ láti ọjọ́ tó ti pẹ́ náà látúnra agunmá hmm. ẹ jẹ́ ká ṣe tí yóò mú káwọn ọmọ wa kún tó lè nílọsíwájú tí ó lù tí ó là mí hmm. èwo ni ó ni pé bẹ́yìn náà bá má ìfúlàní nkè ẹ̀yin tẹ́ ọlọ́run kọ́ àwọn ọmọ ẹ jẹ́ àwọn ọmọ máa halẹ̀ kan náà hmm. so gbogbo ìta ń kéńdà wòrò ẹ jẹ́ ká já mi kó ń bẹ̀ ẹ jẹ́ àwọn ọmọ máa halẹ̀ kan tó láwọn ọmọ kéékèèké tẹ rí pẹ̀lú ìgbọ́lọ́ ọmọ alukurani ẹni tó alukurani ó padà pọ̀ láwùjọ wa lọ́jọ́ iwájú eléyìí ni ẹja mójútó ṣùgbọ́n ta ni ó kọ́ ma lálukurani máa ha oní ọ̀gbọ́dọ̀ máa ké hmm. olúwa kéke kúkè lẹ̀ máa ń ka aṣọ máa létí ìpèkúpè lẹ́ ń peke tọ́ba hárí rẹ̀ à nítorí padà tún máa sunkún sílẹ̀ ń fi lé lẹ́nu tí ń hàn ó torí pé wọ́n tún lọ síbòmíì táwọn ọ̀fẹ́ tún kọ́ tí ò wá ní ṣe kọ́ mọ́. àwọn ọmọ ọ̀dọ́ lọ sọ pé ìfẹ́ zélezélẹ́ ti la ọ̀rọ̀ bò wọ́n wá ní ìfàsólé sí ṣéjọ́ ọdún náà wàhálà ni. àmọ́ tó mọ̀rù kan pa màálù nítorí ń bọ́ ń bẹ̀. Mm. ń bọ́ ń bẹ̀ ọ̀rọ̀ mọ̀rù yàtọ̀ sí gbogbo ń tẹ̀ kàn fẹ́ máa fi tí ọ̀jọ́ ra wọn sẹ̀rí fúnra wọn. Mm. jazakumullahu khairan six one nine nine eight four five nine three plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tí a máa lò náà fi pè wọlé sórí ètò inṣàlá ẹ lọ́wọ́ kọ yín. asalaamu aleykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. naam àti àwọn dọ̀tí wọn ló bá wa lọ́rẹ̀ ni wọn lórí dáadáa. allahumma amiin a sì tí o ṣe kù ìnáwó ọjọ́ òní ọlọ́run fi bárkà sí o ọlọ́run ọkọ ọkọ àtìyàwó ọlọ́jọ́ bára wọn kalẹ̀ ọlọ́run àti wọn ní ọkọ táyà nínú ọgbà ìjẹ́nà. ìbéèrè ni àkọ́kọ́ wọ̀nyá fún ìbéèrè ni àkọ́kọ́ ni wípé ẹ̀yìn ìfẹ́ sọ pé ẹ̀yìn ànábìsọ̀lọ̀ náà wà lẹ́wọ̀n sẹ́yìn ó ní. ìwọ́n máa ń ṣe àwọn àṣkáàb kan nínú sọ̀láṣì wọn. wọ́n sọ pé wọ́n máa ṣe súrẹ́sùn násìr. ìgbọ́ sọ pé àyẹ̀wò ni wọ́n tún máa ń ṣe. Um, eh, um, ẹlẹ́ẹ̀kejì wá ni um, sọ̀láṣì wítìr tá a máa ń ṣe. mo ní àwọn àṣkáàb tí tó tó tá a máa ń ṣe níbẹ̀. àyẹ̀wò ni a ti máa ṣe àṣkáàb náà àti wípé báwo ṣe ni àṣkáàb náà ṣe lọ. ìbéèrè ni ẹlẹ́ẹ̀kejì o ní pé um, ẹwọ ọ̀gá lẹ́tọ̀ yẹn ọ̀pọ̀ ẹ má bínú ẹja dáadó bá wọn. mo ní ìmínísọ̀ láti wà ìjókòó ẹlẹ́ẹ̀kejì hmm. àti ìjókòó alákọ̀ọ́kọ́ pé bákan náà ni. Ìbéèrè mi ẹlẹ́ẹ̀kẹta. Ìbéèrè mi ẹlẹ́ẹ̀kẹta ń pé ìtàzì mú ní ẹ̀kọ́ kìí ṣe Mo ní mo gbọ́ kí ni màá ṣe àwọn ènìyàn sára mo gbọ́ tí wọ́n mo gbọ́ ètò wọn kan. Ó wá sọ wípé ìgbà mẹ́ta ilé ọmọ ẹ̀dá dámọ̀ wọ́n wà lé ayé. àwọn wa mú wá nínú àlàyé wọn pé. ó ti yé iṣẹ́ àlọ́. nínú àlàyé wọn aláfàá fi tẹ̀bílẹ̀ wọ́n ní ó ti ẹ̀nà ẹni tó kọ́kọ́ wá nígbà àkọ́kọ́ wá ní ọba nígbà ẹ̀kejì ó wá ní arọ mo wá ní kí n dèrè pé ṣé àwọn bàbá wa ṣe ń ti lọ àtàwọn bàbá bàbá wa ṣé wọ́n tún ti bí wọn ni àti àwọn gán ti fi àwọn ọmọ kan sílé ayé wípé mo wá tún ní àti ó ti yé ó ti yé ó ti yé ó ti yé ìṣẹ́ọ̀lá náà ṣe ṣe alhamdulillah ẹ̀ẹ́dẹ́ ìlànà kọ̀kọ́ inú ìtàn ṣe nípa pé ìdájá anasurullahi walfat ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا wípé anabi sallallahu alaihi wasallam máa fi ń ṣe dékèrè nínú sọlá àti páyé ìbò ló ti fi ń ṣe dékèrè. Aisha radiyallahu anha òun ló fi yé wa pé ìgbà tó náà wọn bá sọ súrà yìí kalẹ̀ anabi ò lè má sọ gbólóhùn yìí nínú rúkú àti nínú ìforíkanlẹ̀ rẹ̀ wípé subhanakallahumma wa bihamdika allahumma subhanakallahumma wa bihamdika allahumma aisha alánàbí máa ń wí ní rúkú àti foríkanlẹ̀ yóò awwal al-Qur'an ó fi ń ṣe tafsiri aya al-Qur'an pé tuma rẹ̀ nù tasabbih hmm. bihamdi rabbika wastaghfir hmm. innahu kana tawwaba tàbá wo gbólóhùn tí ànábì ń wí ó ti ṣàkójọpọ̀ àṣẹ tọ́lọ̀ ń fi pàmì ọ́ subhanaka allahumma wa allahumma ighfirli hmm. ẹ̀yin náà lè máa wí ní rúkú yín àti foríkanlẹ̀ yín wọ́n ní báwo láti ṣe máa jókòó jókòó alákọ̀ọ́kọ́ àti tẹ̀lé kejì nínú sọ̀láàt tó bá ní tẹ̀sáhùdù méjì ìjókòó ti tẹ̀sáhùdù alákọ̀ọ́kọ́ ẹ ṣe alẹ́fitẹ́rọ́ṣ alẹ́fitẹ́rọ́ṣ òun náà ní kẹtẹ́ ẹsẹ̀ ní àlàáfíà kẹ́ fi òdì rẹ̀ lélẹ̀ kí inú rẹ̀ kọ́ wá wà ní ìta kẹ́ wá gbé awọ́ ìdí ní méjèèjì kẹ́ gbélé kẹ́ wá ní ọ̀tún eléyìí ló bẹ́ẹ̀ ti jókòó ní tẹ̀sáhùdù alákọ̀ọ́kọ́ tẹ bá dé tẹ̀sáhùdù ọlọ́ọ̀kejì ẹ ṣe àtẹwádùk àtẹwọrọk ọmọ ẹni kẹfà yóò di yín kẹfì lélẹ̀ ẹsẹ̀ ẹ̀yìn àlàáfíà kẹkì bọ abẹ́ àwọn ẹsẹ̀ ẹ̀yìn kọ wá lọ bí oníbi ojúgun ẹsẹ̀ ọ̀tún kẹwàá náà rẹ ẹsẹ̀ ọ̀tún ṣe eléyìí níbẹ̀ sì máa jókòó nínú sọláàtì tó bá ní ìjókòó tẹ̀sáhùd méjì. wọn náà wọ́n gbọ́ pé àwọn kan sọ pé ẹ̀mẹ́ta lọ́mọ ìyá máa wálé ayé so n tí ò bá dáa ní pẹ́ẹ́ni tó wú ní kẹ́ẹ́ bí hmm. so báwo ló fi jẹ́ pé ẹ̀mẹ́ta lèèyàn wálé ayé ẹ̀mí lélẹ̀ náà ti wá báyìí so sódà ká fi mọ ìgbà tí ọba tún ṣẹ́kù kó notify àwọn tó bá kù láyé pẹ̀ kejì ló ń wáyé nígbà tó bá padà dé hmm. so kó tó wá notify àwọn bàbá délẹ̀ kẹta òun pé ìgbà tó ń tún dé ní òun ti pẹ́ mẹ́ta báyìí hmm. gbogbo eléyẹn kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ hmm. ọmọ ìyẹn kan náà lọ́wọ́ àtìlẹ̀ ayé tó bá fi kú o ti kú nù o tún ní jáde nù sàárè rẹ ní ọbíjọ́ gbẹ̀ndàlù kìyàmà man tanṣaqqu anhu al-ardu yawm al-qiyamah èmi là kọ́kọ́ ẹni tí ilẹ̀ kọ́kọ́ lanu fún láti jáde kó nu sàárì rẹ̀ níjọ́ wo lọ́jọ́ gbẹ̀ndàlùkìyàmù ṣáájú ọjọ́ gbẹ̀ndàlùkìyàmù pé kúkan bìbí ọ jáde yọrọ lásán ní jẹbẹ náà kì ní kan àkúdá ayà àwọn ó dé wa ní ọwọlé kọ wọlé ó ti ẹdí ọgbọ́n ọmọ lọ gbogbo àwọn àlọhùn ọ̀pọ̀ lọ́dọ̀ Yorùbá so nínú ìgbàgbọ́ tiwa àwọn náà ní pé tí Yorùbá ṣẹlẹ̀ kẹgbà pálíjà nínú ẹ̀ṣọ́ pọ́n kò sí nǹkan tí so ó máa ń dá gbogbo irú àwọn àràbá yẹn láti fi hàn yín pé kò sí tóun tóun fẹ́ ṣe tóun ní ṣe láti fi sìn yín lọ́nà ṣòlẹ́ hmm. ìjọba ti ṣe jẹ́ mẹ́rin wá bèèrè yẹn wọ́n ń pè nínú ilmu al-aqida wọ́n ń pè ní istinsahu al-arwah tanasukul arwah ike kẹ́ni ó tara nǹkan kan bọ́ sára nǹkan kan nínú ìgbàgbọ́ àwọn kèfèrí ni so àwọn hindus àtàwọn boobs àtàwọn gbogbo àwọn ẹ̀sìn náà yẹn àwọn nílò àwọn àgbàgbọ́ pé tẹ́nìkan bá kú ẹ̀mí rẹ̀ yọ padà lọ bọ́ sára nǹkan mi. so náà ló bí àwọn àgbàgbọ́ tí ó wà lọ́dọ̀ yorùbá náà nígbà tó fi pé ọ̀pọ̀lọpọ̀ nínú ẹsẹ̀ mùsùlùmí wọ́n máa sọ pé dayé àtúnwá ayé wò láyé àtúnwá wọ́n sáré ká pé bàbá ńlá wa karùn òun ti tún padà dé báyìí. so àbí látijọ́ yìí níjẹ́ láyé àtúnwá hmm. so ilé ìjọba ìṣèjọba rọ́lá fún gbogbo ẹ̀. ìfẹ́ ọkùnrin ọ̀kọ́ ìrànṣẹ́ Hello, Goni. Assalamu alaikum wa rahmatullahi. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. Méjì lọ́sọ̀ láti Ayétò. Ìbéèrè yín. Mo kí àwọn dọ́kítọ̀ wọn náà jẹ́ ni pé ìgbà tí a mọ̀ pé ìgbà tí a bá ń bẹ ní ọmọdé wa lórí orí láti. Mo ní kí n bẹ̀rẹ̀ pé ṣé àbá sí orí láti ṣé àǹfààní ó wà fún wa láti lè forúkọlẹ̀ àti wípé ṣé lágbára máa ṣe nígbà tábà sí lóṣù láti nà bí ọgbà ìbéèrè ẹlẹ́kejì ó ní wípé gbàtíṣe sínú àdàbà Muhammad sallallahu alaihi wasallam tó fi yára wípé ìmá lọ́kọ àti ìmá níyàwó nínú sínú àdàbà Muhammad sallallahu alaihi wasallam wọn ní kíbi ìgbésẹ̀ ẹnu èèyàn kan gbà láti máa tàbùkù àwọn èèyàn kan tó ṣe pé wọ́n ti ṣiṣẹ́ sí ẹ̀ṣọ́ náà ọba mẹ́ta tó gbé wọn ṣe ìgbéyàwó kí wọ́n tó kó láyé àbẹ́wọn lọ́kọ. ìbéèrè mi ẹlẹ́kẹta òun ní pé nígbà káwọn tó kọ̀ bá ṣàlàyé ìdájọ́ tó hàn mọ́ mímọ́ sí omi pa ìpẹ̀sẹ̀ wa kí náà má jẹun tó dé àti pé kí ni nǹkan tó máa bá àti ṣe bẹ́ẹ̀ jẹ́. alhamdulilayi nígbà láti mọ̀ pé gbàtà bá forí kan ìlà súnmọ́ lọ́njù gbà náà làdó àti ìmọ̀ ń gbà jù wọ́n ní ìjà ló máa forí kanlẹ̀ ká fi máa tọrọ ní táǹbà ń fẹ́ láì jẹ́ pa wà nù sọ̀lẹ́ àbí lára ọ̀ eléyìí tí wọ́n ní ká máa ṣe òun náà ní pé ká máa ṣàdúrà nígbà tá a bá wà nù forí kanlẹ̀ ti sọ̀lẹ́ ẹ̀rí ìbáde tìyẹn ṣe wá ànábì ní amma sujud fa'akthiru fihi min ad-du'a faqamina an yustajaba lakum tẹ bá bá sọ láti ń débi pé forí kanlẹ̀ ẹ máa tàdúà nínú rẹ̀ lọ́pọ̀lọpọ̀ tọ́lá yìí gbígbà àdúà ni ìforíkanlẹ̀ nù sọ̀rẹ́ à tẹ̀bá bùkátà láti ṣàdúà nínú ìforíkanlẹ̀ kí èsì ṣe pẹ́ wà nù sọ̀ láti tọ́jú ọ̀ràn yìí lásìkò sí jásìkò tá a lè ṣe sọ̀ látù nàfílà ẹ lè ṣàlùwàlá kẹsì náfílà kọ́dà kó ṣe rákà méjì nínú àwọn ìforíkanlẹ̀ yìí nǹkan máa wá sí àwọn àdúrà tẹ̀ ń bá ń fẹ́ wọ́n á ní sédè lárúbá láàmà fi ṣe àbálẹ̀ ṣe léde wa rárá o èdè lárúbá náà láàmà fi ṣe. gbogbo àwọn eléyìí ń bẹ nù nǹkan tó mú ni máa bó ti ṣe pàtàkì tó pé ká gbọ́ èdè lárúbá wa. kódà tá a bá gbé èdè lárúbá wa nǹkan èyí ó da jù ní kíkà máa ṣe ad-da'iyatun ma'thura. Hmm. àwọn àdúrà tó ti pọ́ wá nù al àbí wá nù sunnah Nabi sallallahu alaihi àwọn á máa jẹ́ pé wọ́n tẹnu púpọ̀ ní ìtumọ̀ tí wọ́n kó sínú. wọn ò ní dàbí àdúrà eléyìí tó ṣe pé tùmọ̀ àwọn kúrú táwọn fi lárúbáwá tó kúrú táwọn fi ń sọ. Hmm. tó bá jẹ́ pé nǹkan tó fẹ́ tọrọ pàtó òmàdúrà kan tó wá látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam tó ṣe pé bóyá ó kárí rẹ̀ níwọ̀n bá bí wọ́n fi gbọ́ lárúbáwá mọ́ tó wá fi lárúbáwá rẹ̀ hmm. wọ́n ní ìgbà ti mọ̀ pé ká ṣe ká lọ́kọ ara súnmọ́ ànábì sallallahu alaihi wa sallam báwo wá ni àwọn olùmọ̀ àbẹ́ni tí èso olùmọ̀ tó yẹ káwọn kú kúrò láyé láì jẹ́ kí wọ́n fẹ́yàwó láì jẹ́ kí wọ́n lọ́kọ àwọn ti lọ wọ́n ti lọ bá nǹkan gbélé ayé fi hmm. tó bá jẹ́ pé ẹni tí ò lọ́kọ láya nínú wọn kò ṣe bẹ́ẹ̀ nítorí pọ́fẹ́ takùtà ànábì sallallahu alaihi wa sallam láti sọ pé wọn ò ní ẹjọ́ kan tí wọ́n jẹ́ lágbọ́n hmm tọ́lẹ́lómi orí ìgbìyànjú pé ó lọ́kọ orí ìgbìyànjú pé ó fẹ́ àwọn náà lọ́wọ́ àtọ́nà fi gbẹ̀mí rẹ̀ tọ́lẹ́lómi hmm. sì wá títí títí títí kò rí tọ́lẹ́lómi hmm. gbogbo tó bá ti dàbí ẹni pé ọ̀rọ̀ fẹ́ bọ́ sí wọ́n wá tún di pé ọ̀rọ̀ tún dàrú hmm. kó tó di pé wọ́n fẹ́ra wọn tọ́lẹ́lómi sì lè jẹ́ pé kò ronú lọ síbi pé wọ́n fẹ́ fẹ́yàwó látàrí àìrójú eléyìí tó kó nípa àmọ̀ wíwá nípa ìmọ̀ títàkà eléyìí tó ti pé mójútó nígbèésí ayé rẹ̀ so ọlọ́wọ́ bá ma yóò sì ṣèdájọ́ kálukú hmm. pẹ̀lú àníyàn rẹ̀ tó ní sí àìfẹ́yàwó àbá ìlọ́kọ. á ní tá a bá wọ ìbọ̀sẹ̀ báwo ni a ti ṣe máa fọwọ́ pa pápá jùlọ bí ba ṣe rí i pé òtútù mú púpọ̀ hmm. lẹ́nu ọjọ́ mẹ́ta yìí lásìkò ọyẹ́ tá a wà nù rẹ̀ yìí. àwòkọ́ ẹni tí ó fọwọ́ pa ìbọ̀sẹ̀ ẹ ti kọ́kọ́ sàlùwàlá yín tí ó pè àlùwàlá tí ó kárí pé mo ti fọ ẹsẹ̀ méjèèjì parí. Hmm. sọ ẹ ṣẹ̀ṣẹ̀ wá wọ ìbọ̀sẹ̀ yín méjèèjì ètò túmọ̀ sí pé nísàlẹ̀ aládébi pé mo fẹsẹ̀ ọ̀tún kí wọ́n á wọ ìbọ̀sẹ̀ ẹsẹ̀ ọ̀tún ìgbà tí mo bá tún tó fẹsẹ̀ òsì ní tó wọ ìbọ̀sẹ̀ ẹsẹ̀ òsì tí mo bá ṣe bẹ́ẹ̀ ńlá nfààní àti lè máa fọwọ́ pàbọ̀ sí ọ hmm. gbọ́dọ̀ jẹ́ kí mo ti parí gbogbo àlùwàlá mi pátápátá kó tó di pé mo wọ ìbọ̀sẹ̀ sẹ́sẹ̀ méjèèjì àwákàtí mẹ́rìnlélógún tí ó sì máa fọwọ́ pa ìbẹ̀fẹ́ rẹ̀ tó bá wá dé pé arìnrìn àjò lèèyàn ìyẹn ní àǹfààní wákàtí méjìléláàádọ́rin ìyẹn ni pé ọjọ́ mẹ́ta gbáko tí èèyàn sì máa fọwọ́ pa ìbọ̀sẹ̀ yìí báyìí hmm. tó bá ti di pé ẹ fẹ́ tún àlùwàlá yín ṣe lẹ́yìn ìta lákọ̀ọ́kọ́ yẹn ẹ ṣàlùwàlá dórí pé ẹ ti fọwọ́ patí ẹ wàá fi ọwọ́ tẹ̀ fomi sí ẹ sì pa òkè. Okay ìbọ̀sẹ̀ ẹ̀yìn ọ̀tún ẹ ti fomi sí ọwọ́ ẹ ti pa òkè ìbọ̀sẹ̀ ẹ̀yìn òsì lọ́ba tán láti ìgbà tẹ́ ti wá kọ́kọ́ ṣe tẹ́ ti kọ́kọ́ tún àlọ́ aláṣẹ lẹ́yìn ìta alákọ̀ọ́kọ́ lẹ́tì wá máa ka wákàtí mẹ́rìnlélógún ìfikún láti àárọ̀ tẹ́ ti wọ̀ bọ̀sẹ̀ lápèjúwe ìgbà tẹ tó tó tún àlọ́ aláṣẹ àkókò tó láti bọ́ọ̀lù títí aago kan àjẹpẹ́ ìṣirò tá a sì ní ìsinmi kí aago kan sí aago kan. Hmm so ìgbà yẹn ni wákàtí mẹ́rìnlélógún pè fún yín. tó bá sì já rìnrìn àjò náà ni àtìgbà tó bá ti kọ́kọ́ tún àlọ́ aláìsẹ̀ ni ó ti máa ṣe wákàtí méjìléláàádọ́rin. Hmm. so ifso kò bá fífọwọ́ pa ìbọ̀sẹ̀ jẹ́ ẹ ní tìtorí rẹ̀ bọ́ ìbọ̀sẹ̀ yẹn kẹ́ ẹ wá tún àlọ́ aláìsẹ̀ fọṣọ nígbà tẹ́ ẹ bá tún àlọ́ aláìsẹ̀. Hmm. bẹ́ẹ̀ náà ni ìtọ̀ kò bẹ́ẹ̀ náà lóorun kò bẹ́ẹ̀ náà ni ìgbẹ́ kò bàjẹ́ hmm. nǹkan ẹyọkan tó bàjẹ́ òun náà ní jánábà hmm. bí ẹ̀ bá ní jánábà lára àbóbìnrin bá ń ṣe ẹ̀jẹ̀ nǹkan sùn hmm. wọ́n bọ́ ìbọ̀sẹ̀ yìí pátápátá torí pé tó ní ò ní wẹ̀ pẹ̀lú ìbọ̀sẹ̀ lẹ́sẹ̀ so ẹni tó sì ní hayed kò ní wẹ̀ pẹ̀lú ìbọ̀sẹ̀ lẹ́sẹ̀ ńgbà tí ọba wọ̀ tí ọba wẹ̀ so ilé ìjọba kò jẹ́ tí bọ́sẹ̀ bá ya tọ́lẹ́kẹ́ yíya díẹ̀ lọ ya tí ò pọ̀ lọ títí so eléyìí ò ní kọ́ mọ́ fọwọ́ pàbọ̀sẹ̀ rẹ̀ àwọn tó bá yí adébí pé a mọ̀ pé bí ìgbà tí yẹn kàn fi kíkà lórí ọ̀sẹ̀ ni èrò eléyìn kò ní fọwọ́ parú bọ̀sẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. jazakumullahu khairan sheikh. hello. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Ó kọ́ ibi ọdún pé. Mo ń pè láti kò Mohammed lèlè ọkọ̀ mi sọ. Bẹ́ẹ̀rẹ̀ yìí. Bẹ́ẹ̀rẹ̀ ìkọ́sọ̀ mi sọ. Bẹ́ẹ̀rẹ̀ ẹ̀ẹ́dùn tó bí ìkọ́sọ̀ pé ní àpèjúwe àwà ní North Bank. Òrìn ẹ̀rẹ̀ pọ̀ ní ibi àwọn ni pé wọ́n ní pé wọ́n fẹ́ bẹ̀rẹ̀ nílùú gbòmìnì yàtọ̀ sí ìlú níbi tí wọ́n torí ìròyìn tó pọ̀. ẹwà ní kí ni. ẹwà ní kí ni. wọ́n ti lé torí ìròyìn tó pọ̀ torí àwẹ̀ tó ń bọ̀ òrìn wá pọ̀ wọ́n ti fẹ́ kó nílùú yẹn ń lọ sí ìlú tí kò fún púpọ̀ tí tí ìjọ sí àwọn gbà ní ìlú tó dára tí kò gbà. ó lọ́lẹ̀ kejì ni pé nígbà táwọn ẹ̀rọ abẹ́ ṣe kú mọ́ nígbà táwọn wà lẹ́kọ̀ọ́ ẹran wá tí a lè rẹran kápá tẹ̀lẹ̀ fi ṣe sàárà pé a ti ṣe kó mọ̀ tí ó jẹ́ ṣó tí ó jẹ́ ṣó ṣe tó tọ́ fún wọn. mo ń gbé mẹ́ẹ̀dógòrí mo ń gbé Sókótó hmm. òun wa mú kankan kan gbé jìgá wa hmm. so ọmọbọ́ọ̀nù sì ti wá dé wọ́n á pè pẹ̀lú òun tó mú kankan kan yìí agbára rẹ̀ ní wọn àti fẹ̀sùn yá mi bì hmm. wọ́n á fẹ́ kó wá sí sálẹ̀ bì kò sí wàhálà máa bọ̀ wàá fi sùyàmù rẹ̀ níbi tó rí bó ti tẹ ọlọ́run hmm. nítorí pé nísìnyí kì í ṣe pé o fẹ́ rìnrìn àjò lọ síbì kan láti lọ ṣe ẹ̀sìn kan níbẹ̀ pàtó eléyìí tó ṣe pé wọ́n wò pé ọ̀tọ̀ kò ṣe níbi tó ti tó wà láti ṣẹ́dọ̀ rẹ̀ hálú ilẹ̀ ilẹ̀ ẹ̀fọ̀ láti ti mẹ́ṣáàjì eléyìí ó ní ṣe pẹ̀lú àwọn mọ́tíláṣí hmm. wípé táyé bí gàrí ẹsìn lọ síbi kan lọ fẹ̀sìn kan pàtó àyàfà àwọn mọ́ṣáláṣí mẹ́ta. Hmm. tọ́ nísìnyí bí kò sọ pé mọ́ṣáláṣí kan ló ti fẹ́ lọ sí ẹ̀rtìkáf mọ́ṣáláṣí wà lọ́nùgùn so òní ṣe ẹ̀rtìkáf mọ́ṣáláṣí ní eléyìí tó wà níjẹ̀bú òde rárá kò síbi tó ti lè ṣe ẹ̀rtìkáf. Hmm. àmọ́ nítorí wẹ́dà onípàgbára rẹ̀ ní ká wẹ́dà ibi tó wà láti ṣe fìyàm ọwọ́ àti ibẹ̀ sí tẹ́lẹ̀ lọ sí ìbòmí kò burú lábẹ́ òfin ọlọ hmm. bẹ́ẹ̀ ni tó wà ní àwọn ìlú òyìnbó Finland wọ́n ní ọ̀sán máa wà fún ogún wákàtí ní Finland so ogún wákàtí lẹ́ẹ̀fì kẹnu ró hmm. so máa bọ̀ wá nàìjà so kò sí wá kejì wọn náà lọ́ọ́ máa Finland hmm. so wá ṣe tùyàmù rẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sí wàhálà hmm. bẹ́ẹ̀ náà ní ìbéèrè kejì ọ̀la ra tó kò láti pẹran léyà pẹ̀lú hmm. agbára rẹ̀ eléyìí jẹ́ bó ṣe. ẹ̀wọ̀n ní táwọn bá tún wá fi ṣe sọ́dákọ̀ lọ́hùn láì jẹ́ pé bí táwọn ti bímọ sí pé ṣó tún ṣe déédéé báyìí. ẹ̀sìn wà. náà inshallah ṣé ìfúlábẹ̀ ìbéèrè ẹni tó béèrè kọjá láìpẹ́ yìí nípa ọ̀rọ̀ à ń lọ́kọ àlọ́kọ àníyàwó àníyàwó ìbéèrè kan jẹyọ wọ́n ní lásìkò tó ti gùn lọ sẹ́yìn díẹ̀ àbí tó ti gùn lọ púpọ̀ níwọ̀nba tó jẹ́ pé àwọn bàbá wọ́n máa ń fa àwọn obìnrin lé bàbá ọkọ lọ́wọ́ pé ẹgbà ẹ bá fi fún ọmọ àbí àwọn tó jẹ́ pé wọn ò tiẹ̀ ní fi ọmọbìnrin lé bàbá ọkọ lọ́wọ́ wọ́n kàn sọ pé ọ̀dà a fi ọmọ yìí fún yín òun ò ní sọ pé wọn ò ní bí gbólóhùn gangan pé èmi lágbájá mo fi ọmọ mi lágbájá báyìí fún ọkọ náà sọ pé òun tàmẹ̀dù òun náà gbà níyàwó wọ́n kàn sọ pé dá afọmọ yín fún afọmọ wa fún yín o àfi fún yín kò ní sí gbólóhùn àsọ yẹun nípa sọ wípé ṣe irú oyìgì sísọ bẹ́ẹ̀ sọ lálàáfíà láwọn tí wọ́n ti ṣe kọjá wọn. alhamdulillah àkọ́kọ́ ni pé gbogbo ìgbà láyé hmm. ọlọ́run gbà ká máa fòdó ká máa fi tẹ̀sí hmm. so ọlọ́run bá ti ṣe lófin pé ká wá mà ọlọ́run sọ fún anabi sallallahu alaihi wasallam hmm. fa'lam annahu la ilaha illallah wastaghfir li dhanbik wá ìmọ̀ àmọ̀ dájú hmm. pé kò sí ọba kan tó tọ́ láti fòdodo jẹ́ ti fàn fi Allah hmm. máa wá tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́tò hmm. wá tọrọ pé ara rẹ̀ lásán wọlé mọ̀pínì tó máa tọrọ fún àwọn mọ́mì nínú àpékọ́ lọ́wọ́ forí jù wọn. Al-Imam Bukhari ìgbà tí wọ́n dárúkọ àyà yìí nínú tírà wọn wọ́n ní pé bá dáadáa rí i pé fa bada'a bil-'ilmi qabla al ìmọ̀ wíwá lọ́lọ́run tì síwájú ọ̀rọ̀ sísọ ìmọ̀ wíwá lọ́lọ́run tì síwájú iṣẹ́ ṣíṣe tura ló ṣe kọ àkọlé rẹ̀ pé báàbò ni al-ilmu qabla al-qawli wal-amal orí ẹ̀kọ́ kan ni o tọ́dá lórí káwámà ṣáájú ká tó sọ̀rọ̀ tọ́dá lórí káwámà ṣáájú ká tó ṣiṣẹ́ ẹ wọ́n sọ pé ah, àwọn nǹkan tuntun lé lóòrè yẹn ọ̀gbọ́rí níjọ́ rẹ̀ wọ́n wọ́n tó bí Bukhari ń jòlọ́ lọ́n ti sọ̀rọ̀ yìí náà Al-Qur'an tó túmọ̀ sí pé àwa máa ń pa ẹ̀sìn ni hmm. ojú dúdú lásán là fi ń fẹ́sìn hmm. torí ẹ̀ Islam ò sì ṣe ṣe bẹ́ẹ̀ hmm. kí ni tí máa àṣà táwọn èèyàn ti máa ń dá látàrí tọpẹ́ pé ìmọ̀lọ́lá dín ní ọgbọ́n ògbé àti ohun fi káàlà ń kọ́ lábẹ́ ìmọ̀ náà tó fi wá jẹ́ pé báṣubàṣu iná là ń ṣẹ̀sìn wa ẹ sì máa wo nínú tí Islam sọ́ra fún gidigidi òun Hmm. Ah, ìsọra gidi ń bẹ́ẹ̀ nítorí kọ́ mọ̀ lọ́jọ́ pé zina ni ọmọ ṣẹlẹ̀ hmm. torí ẹ̀ lábẹ́ òfin ọlọ́run láti jọ́ tí islam yìí ti ń bẹ àfi tó bá kí nǹkan míì ni wọ́n bá ń ṣe hmm. tí wọ́n bá fọmọ lọ́kọ bàbá tó bímọ àbẹ́ni tó bá fi ṣe aṣojú ara rẹ̀ yóò sọ jáde pé òun fi ọmọ yìí tọ́jọ́ mu òun fi fún ìwọ ọkùnrin yìí kọ́ máa jẹ́yàwó fún ìwọ náà lára ń sọ pé ọgbà ọmọ náà níyàwó àwọn ẹlẹ́rìí ọjọ́ rì gbogbo tí àmọ́ra ṣe yìí tó ń mọ ọmọ wọ́n ní kí bàbá ọmọ tó fẹ́ fẹ́yàwó hmm. kọ́ bọ́ta wọ́n ní kí ọmọkùnrin tó fẹ́ fẹ́yàwó kó náà bọ́ta hmm. wọ́n lè wá mú bàbá ìyàwó náà pé kó náà tún bọ́ta tó hmm. wọ́n wá mú ọmọ wọ́n wá fi lé bàbá ọkọ lọ́wọ́ wípé ẹ̀yin la fọmọ fún bàbá ẹ̀yin la fọmọ fún ẹ wá fi fọmọ yín á ah, wọ́n ní tí èsì tèèyàn yẹn ti tọrọ sọlábì òfin ọlọ́run ẹni tẹ́ ẹ fẹ́ fọmọ fún gangan gangan lẹ́sọ̀ pé ẹ fọmọ fún islam ò sì gbẹ̀yìn pé kẹ́ ẹ mú ọmọ kẹ́ ẹ wá pàtẹ́ sí lẹ́nìkan lọ́wọ́ láì fẹ́ràn mm. ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹnu ni wọ́n fi so yìgì ọ̀rọ̀ ẹnu ni wọ́n fi ba yìgì jẹ́ lófin ọlọ́run ṣe sọnù mm. torí di eléyìí báyìí nígbà tí ẹ̀yin ti rẹ́ni tẹ́ ẹ fẹ́ fọmọ yín fún ẹ sọ wípé ẹ fọmọ yín fún mm. òun ó sì dáhùn pé mo gbà á níyàwó lọ́bàtán inú kọ́lẹ́kùn lọ́wọ́ àgbà àbáṣojú tiẹ̀ náà mo gbà fún lágbájá níyàwó. sọ àbùkátà káwọn á ṣe dírámà pé wọ́n gbọ́ ọmọ fún bàbá bàbá ọmọ bàbá ọmọ ẹ fi fọ́mọ yín gbọ́dọ̀ ṣe lè fìyàwó tiẹ̀ fọ́mọ tiẹ̀. Mm-hmm. tẹ̀wọ̀n ká ti dàrúbà nígbà tẹ mú ọmọ tó tó tí ọmọ ti ń fẹ́fẹ́ àbọ̀ ọmọ tí ọmọ ẹlòmíì fẹ́fẹ́ ẹ wá mú ọmọ ẹ lọ fi fún bàbá tiẹ̀ bóun ni ó sì wá mú ọlọ́run sọ pé wọn láti tẹ̀ ń kẹ́rù màá náà ká àbá okùn ní ọ̀sán. ẹ má fẹ́ ẹni tí bàbá yín bá ti fẹ́ nínú hmm. obìnrin fífẹ́ sí gan kì í ṣe bí bá lò lásán kì í ṣe bí bá lò lọ́n lọ́n hmm. ọwọ́ yìgì hmm. tí bàbá yín bá ti so ìdí fọ́ọ̀mù kan ẹ gbọ́dọ̀ fẹ́. nítorí ẹ àwọn àìmọ̀ kan ti ń kó bá wa nù ọmọ tó tẹ̀ fẹ́ fẹ́yàwó ń lu kan wọn á ní báwọn ò tẹ́ ẹ̀ bá ti lè fọmọ fún mi tààrà báyìí ajẹ́ pé wọ́n kọ́ agbádà nílẹ̀ wọn mà lọ lé bàbá ni wọ́n bá kọ́ ọmọ lọ àṣẹ bá ṣe ṣe ni kó lè bá àríbí ṣe rí ó pè zina ni gbogbo yín ṣe nù ẹ wá ń fẹ́ kó náà bọ́ sínú zina camp tó wọ́n yarí ẹ wá ní ọ̀yà ní fẹ́yàwó ni nígbà tó máa tí wọ́n rí pé òdodo lọ́ máa ń sọ pé ó pa agbádá ńlẹ̀ ìgbà náà ní bóun ló ní àṣẹ. ó padà jẹ ọ. <laughs> ọjọ́ ọjọ́ tó jẹ́. ẹ sọ́ọ́ tún lọ fẹ́ràn ṣé ẹ pẹ̀lú ìyàwó oníyàwó tó wá fẹ́ túbá ṣé yóò kọ́kọ́ lọ kakọ túbá lọ́dọ̀ ọkọ obìnrin mi àbí ọ̀dọ̀ ọlọ́run nìkan ni yóò túbá lọ torí àwọn gbọ́ tí àwọn kan sọ wípé ọ̀ràn èèyàn ẹni kí èèyàn ó tọrọ àforíjì lọ́wọ́ èèyàn tí a bá ṣẹ̀ sí ṣáájú ká tó wá títúbá lọ sọ́dọ̀ ọlọ́run nígbà tí àwọn sì tún gbọ́ tí àwọn míì sọ pé rárá o kí irú ọkùnrin bẹ́ẹ̀ kó má sì lọ túbá lọ́dọ̀ ọkọ obìnrin kí wàhálà má bàa ṣẹlẹ̀ wípé èwo ni káwọn ṣe ń bẹ̀ ṣé káwọn lọ túbá lọ́dọ̀ ọkọ obìnrin ni àti káwọn fi títúbà àwọn ọmọ lọ́dọ̀ ọlọ́run nìkan kọ́lọ́run lè bọ̀ àwọn láṣìírí. àkókò àwọn ọ̀rọ̀ àgbàjẹ́ bẹ́ẹ̀ ó pọ̀ láwùjọ wa tàbí káwọn èèyàn kan túbá lọ sọ́dọ̀ ọlọ hmm. láti rántí pé gbogbo báwa bá ń ṣe láyé ìfàṣègbè ń bẹ̀ hmm. àṣepamọ́ lásán ni ṣòbí nìyẹn lọ́sẹ̀ ń dùn pọ̀ ṣèjì náà ọkàn rẹ̀ bàjẹ́ jù bẹ́ẹ̀ lọ tó bá dijọ́ gbẹ̀ndà nítorí pé ntọ́lọ́mbà ṣe léwọ̀ gbogbo àwọn olóríire máa jìnà sí mi hmm. nítorí kálíbà sóríire kí lọ fẹ́ gbàǹdì ìbàjẹ́ kí lọ fẹ́ gbàǹdì ìranù hmm. ó sì dájú pé wọ tọ́n lọ bá obìnrin olóbìnrin ṣèṣì náà òní dùnmọ́ kọ́lé òní fẹ́ sí lálà lẹ́nìkan hmm. wá káyàwó tiẹ̀ náà mọ́lé ń bá ṣèṣì náà àbí ìyàwó rẹ̀ yẹn nìkan lálẹ́ wọ́n ń bára wọn ṣèṣì náà kò ní wọ̀ nítorí pé gbogbo ẹni kápẹ́ wọn fa burúkú àwọn náà wọ́n dàbí ẹni tí ń bẹ́rí olórí ni tí ò ní fẹ́ kí wọ́n gbé ìdà kọjá níbi ìdètí tòun hmm. wọ́n wá pé nǹkan rẹ̀ ni wọ́n bá ń fi kí ló dé tó ní gbé fún gbé dàgbàdà kọjá níbi etí tiẹ̀ náà wọn ò tí ì gbé lọ bí ọrùn wọ́n kà lè retí lásán ò ní kú bàbá hmm. ni wọ́n mọ̀ gbé kọjá níbi etí rẹ̀ hmm. sọ̀tánàbọ̀ torí ẹ̀ à ń gbọ́ lóríṣiríṣi ẹnìkan ìgbà tí ọkọ ọlọ́mọdé ká gbó ọkọ náà gbọdọ̀ pé wọ́n lọ dálé àti òun á jẹ́ wá fura pé ah ìyá alágbádá yìí òun ò súnmọ́ hmm. gbogbo ìgbà tó ń bá tún wálé òun ò súnmọ́ wọ́n lè sáà bímọ. Hmm, hmm. wọ́n ní ẹ̀ka pé ewu báwo ọkọ bá sáà pé bí ìyàwó bá gbọ́n jù ń lọ ọkọ yẹ kó gbọ́n jù ń lọ ọ̀sán ló fi lélẹ̀ fún ìyàwó pé òun àtàwọn àní rẹ̀ tó lóun ọmọ nítorí tó lè ṣe fò. tó gbà wá di pé wọ́n kàn pàdánù pé eléyìí ò ní já máa gbádùn ara wa. a kọ́lọ̀ ń sànù wa. torí ẹ ẹni tó bá ṣe zìnà pẹ̀lú obìnrin yòówù mm. tí wọ́n bá wò ó tọ́jọ́ pàdélé bọ̀ ni mm. ńlọkùnrin ó ti jẹ̀bi ikú lábẹ́ òfin ọlọ́ mm. tó bá jẹ́ pé ọmọge bá ní ọjọ́ ẹgbẹ́ ọgọ́rùn-ún àti kí wọ́n gbé pamọ́ fọ́dún kan wọ́n á jẹ́ pé ìyàwó ń yàwó lọ́lọ́ bá ṣe jìnnà obìnrin náà bọ̀ ọ́ òun náà jẹ́ irú ìyá bá wọn tó bá jẹ́ pé ìyàwó ń yàwó lọ́lọ́ bá ṣe jìnnà irú ìyá náà ń bẹ fún ọ hmm. so ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ o ti da lé ńlé jẹ́ hmm. o ti da lé ńlé rú tó lábẹ́ òfin ọlọ́run nítorí pé o ti pè fún pé kí ìdí ńkọ́ bàjẹ́ hmm. bọ́kọ̀ ń bá fẹ́ bẹ́ẹ̀ Hmm. torí pé obìnrin tó ti ṣe zìnà mọ́kọ lọ́wọ́ irú rẹ̀ ò sí gbára lé má tó hmm. ń jàǹbá ńlá lélẹ́yìn. lọ́jọ́ tó máa ní kí ló dé tí lágbájá àti tàmẹ̀dò ṣiṣẹ́ ra ọmọ ó ní lórí ibú kan tí wọ́n jọ ń yanra alálètọ́ wa bá sùn ni. òwò hmm. náà ló lórí ibú nǹkan àmọ́ tọ́ka síbẹ̀ títí láéláé tó olórí ibú kan lọ́fà olórí ibú kan lọ́fà tó ó ti ṣe ọkọ náà ó ṣe ó sì ṣe gbogbo àwọn ọmọ obìnrin ìwọ ló ṣe sábàbí tí àwọn òfin ní lọ́kọ mọ́ níbẹ̀ so ọlọ tọrọ àforíjì lọ́dọ̀ wọn hmm. tí wọn bá foríjì hàn ìyá kúnlà fún ọ àìdíyà zìnnà láyé kò túmọ̀ sí pọ̀ lọ hmm. torí pé wọn hadithi ọ̀rọ̀ bá ibẹ̀tún summit radiyallahu anhu anábì sallallahu alaihi wasallam ó fi àlàkalẹ̀ àwọn ìjìyà tó ní gbèdéke kan hmm. bí ìyá zìnnà wípé gbogbo ẹni tó bá ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tó ṣe pé ó ó ń bùkátà ká fi àwọn ìjìyà onígbègbèkè yìí jẹ hmm. tó bá ti lè jẹ ìyà ńláyé yóò jẹ ìpèsè rẹ ṣẹṣẹ. Hmm. ńláyé yóò máa bẹ lábẹ́ bólúwa bá ti fẹ́ níjọ̀gbìn gbàlùkìyà hmm. ìyẹn ni pé kò lọ kò lọ gbé tọ bólúwa bá ti fẹ́ olúwa fẹ́ fìyà jẹ lójìyà rẹ̀ náà bólúwa ti fẹ́ olúwa fẹ́ ṣàforíjìn fún foríjìn ẹni kí n bí ọlọ́run léèrè pé kí ló dé eléyìí tẹ́ ẹ fẹ́ tó bá wọ náà láti foríjì ó foríjì tó bá sì wù láti fìyà rẹ̀ jẹ́ ó jìyà rẹ̀ hmm. torí àwọn èèyàn tó wá ṣẹ̀wọ̀n tó ọ̀bá lọ tọrọ àforíjì lọ́dọ̀ wọn láyé ń bí tó bá dijọ́ gbẹ̀ngà kìyàmọ̀ wọn gbẹ̀sán wọn àti ọkọ obìnrin àtàwọn ọmọ rẹ̀ àti mọ̀lẹ́bí rẹ̀ tó kó bànújẹ́ bá tọ̀ ọ̀fẹ́ tòtún ọ̀bá foríjì wọn láyé ń bí wọn gbẹ̀sán wọn jọ gbẹ̀ngà kìyàmọ̀. سبحان الله أما يشركون. Hello. Àti àwọn olùgbọ̀n wa fọ́nà jẹ́ káàrí ọ̀pẹ́ nínú sọ́ọ̀. Àmín. Òun kọ́ ṣe ní Dáúdà Adébẹ̀yàn láti Abẹ́òkúta. Ìbéèrè yìí. Ìbéèrè ni sí àwọn olùgbọ̀n wa ní pé aláwọ̀ kan bẹ̀ tí wọ́n bá ní ìyà, ìyà tó bí tó wá jẹ́ lẹ́sìn mú. Tó wá ṣẹlẹ̀ wípé ìyá ìfiwá dàgbà nílẹ̀ yọ bí pé àti ìyọ́ tí wá mú mọ́ra tọ́dọ̀ ìwà ń ṣe gbìyànjú ìyá ìpínlẹ̀ kọ́tọ̀ èdè sí Islam but irú gbìyànjú ọ̀ sí ìsí ìgbà àdínkọ́kọ́ sílẹ̀ tí wọ́n wà wọ́n jẹ́ nígbènígbà ojú nítorí wá ń torí bá kan tó báwọn ni wọ́n ṣe lè ṣe gbìyànjú rẹ láti lè máa practice Islam yẹn aláwọ̀kọ́ bí ìrìn rẹ ẹlẹ́ẹ̀kejì ní pé ìmọ̀ọ̀mù tó wà sílẹ̀ ìmọ̀ọ̀mù àdúgbò wa ó jọ àwọn àfáàsì mẹ́tẹ́ ọ̀wọ́ àwọn alátàlá àti nǹkan kan oríṣiríṣi ló máa ń ṣe yẹn kódà lásìkò lásìkò eh, December wọ́n máa ń ṣe àgbékalẹ̀ àdúrà tó máa ń ṣe tó wọ́n yẹ̀lẹ̀ tó wọ́n láti pé méjì àwọn àtàwà jésù àwọn kí wọ́n láti kàn fún pé máa kọ̀ǹkọ́ sí ẹ̀kọ́ wáyé pé wọ́n ti gbé wọn láti kí wọn rẹ̀ bí àtàrí ogun káà náà máa ṣe ń dìbà yìí ìgbésẹ̀ òkèèyàn lè gbèlú nǹkan báyìí àwọn ikọ̀ ọ̀túnlá. àkọ́kọ́ ààyè ńlá ló sí sílẹ̀ fún yàn hmm. láti ṣiṣẹ́ àti wà lìjẹ́nà. Hmm. torí pàmò bí sallallahu alaihi wasallam ó ṣe àmì ó tún ṣe àmì ó tún ṣe àmì àmì àmì àmì yìí ó pàkíyèsí àwọn sàhábà èyí ti rí tẹ́ǹkan ṣe àmì àmì àmì. àdàbùsọ̀lọ́ àìsàn náà wá sọ fún ọ ọ̀kan nínú àmì mẹ́tẹ̀ẹ̀ta màláìkà jibril aleyhi salam òun sọ pé ọlọ́run ọba kó dójú tì kó fi mú ẹ̀gbọ́lẹ̀ tání gbogbo ẹni tí ọba jẹ́ pọ́ bòbí rẹ̀ láyé àbóbí dògbó máa lọ́wọ́ tí ọ̀wá tara wọn wà lìjẹ́nà ọlọ́run ọba dójú tì ọlọ́run fi mú ẹ̀gbọ́lẹ̀ torí ayé ńlá ló fi sílẹ̀ fẹ́ni tó bá lóbi tó ti dàgbà láti fi dáadáa sóbì yẹn tóbi yẹn tí ó fi jẹ́ pé ó kú ọlọ́ọ̀ dáadáa ló sì jọ wà láàrin rẹ̀ àtọmọ rẹ̀ mm, mm. torí ẹ̀ irú dáadáa tẹ wá lè ṣe fún òbí bí kò jẹ́ mùsùlùmí kò sí mm. ẹ gbìyànjú pẹ̀lú màmá ẹ máa bá wọn sọ̀rọ̀ tẹ́lẹ̀ ẹ máa pè wọ́n sí islam ọlọ́run ẹlẹ́dàá wa yóò sì fún yín ṣe yóò jẹ́ kí wọ́n gba islam ìpèníjà ojú yẹn kì í ṣe wàhálà ẹ̀rọ pé àwọn sàhábà náà wà bí abdullahi ibn ummi maktum afọ́jú ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò pé kọ́ mọ́ àlìjánná ó fi sí ọ̀pọ̀ lọ́jà lọ́pọ̀lọpọ̀ ìgbà táwọn ẹbí ọba jẹ́ pé kò sí nílé òun là náà bí máa pé kọ́ máa síwájú àwọn èèyàn nù sọ́dà àfọ́jú hmm. kò rí ìran láyé rẹ̀ hmm. so àfọ́jú nítorí ẹ̀ irú màmá nìsín ó tún rọrùn púpọ̀ gan ṣe dàgbà tó èèyàn hmm. máa bá wọn sọ̀rọ̀ Islam ẹ ti gbóná Islam sí wọn lẹ́nu lásìkò sọ láti bá ti tó lẹ́yìn bá lọ mọ́ṣáláṣí tẹ́ ẹ bá dé ẹ tún síwájú wọn nù sọ láti kí ti yẹn máa jẹ́ násìlà ẹ kó kọ́ máa sí yín jẹ ẹ bá sá ti ń gbẹ̀yìn tọ́ba gbọ́ Allahu Akbar alákọ̀ọ́kọ́ ìdó láwà hmm. tọ́ba tún ṣe Allahu Akbar kejì tẹ́mọ̀ pa ti tẹ̀ hmm. à ń lọ síbi tá a ti tẹ̀ fọlọ́ ni hmm. sẹ́mi Allahu liman hamida àti nàró wọ́n hà kẹ̀dà ọlọ́run lè sàánú ọkọ̀ wọ àlùjànnà látàrí ìyànjú tẹ́ gbà kọ́lọ̀ ọba kò fi ṣe wọ́n ní mọ́kíláṣí àwọn àwọn lèmáàmù tó wà ń bẹ̀ wọ́n jẹ́ àwọn lèmáàmù tó ṣe pé wọ́n máa ń ṣe aláṣàlátù wọ́n sì jẹ́ ẹni tó ṣe pé wọ́n kì í ṣe ọ̀tún ní tí ó dàdúró gédégbé yàtọ̀ sósì hmm. nínú ọ̀rọ̀ ẹ̀sìn kàlẹ́ńdà ẹni tí èsè mùsùlùmí bẹ́ẹ̀ wọ́n máa kí abẹ́ àmálẹ̀ wọ́n máa ti tàhájúdù fáwọn tó fẹ́ wọ kàlẹ́ńdà tuntun hmm. so gbogbo irú àwọn ilé wọn aládàdálẹ̀ là máa pèrò wọn láti hmm. mọ̀ pé aládàdálẹ̀ á gbé àdàdálẹ̀ rẹ̀ sórí òṣùwọ̀n ó lè jẹ́ àdàdálẹ̀ tó yọ ní kúrò ní Islam ó kò lè jẹ́ ètí òtí ìtò yọ ní kúrò ní Islam àti bá àti bí wọn ọ̀yẹ́pọ̀ jẹ lùmáàmù àfi tí bá wà á wọn á jẹ pé irú wọn náà la kàn rí àbájáde lẹ́rìn tí ìsọ di kẹfẹ́ rí a lè tó lẹ́yìn rẹ̀ lọ́sà fi jẹ́ pé àmà dáṣọ láti tu wá sí. ẹ wá láti torí àdádálẹ̀ tí wọn kọ́ wọn kò tí ọ̀daràn yìí ẹ wá ń lọ kó sọ láti ń bomi kò sí ń tó burú mẹ́. ẹ wá tún lẹ́nìkan tí wọ́n máa jẹ yín pápẹ́ ogun tí wọ́n ń ṣe lọ́ọ̀yìn náà máa ṣe ń dìkú tó bẹ́ẹ̀. má jẹ́ ìsìnkú ni bàbá rẹ̀ lọ́wọ́ ayé mọ́ṣáláṣí ọlọ́run lẹ́wà eléyìí jẹ́ bó ṣe jẹ́. hello. ó sì já. Kọ́dá, a jẹ́ pé ibi tí a ti máa láǹfààní láti máa ṣẹ́ múró ọ̀dà ẹ jẹ́ ká jẹ́ ilé ìmọ̀ pápápá ẹ lọ́pàá. Àrá ti lọ yá ọlẹ̀. Ó dojú ẹ̀ o. Bọ́yá wọn mọ̀ pé àwọn ti já sí orí afẹ́fẹ́ tí wọ́n fi ń kọ́. Ẹ lọ́pàá yín. Aleykum salaam. Aleykum salaam. Hello. Láti Zaba. Naam. Èyí pátí mi ni láti Zaba náà èyà náà ẹ̀wọ̀ ẹ má bínú tó bá di lọ́jọ́ mẹ́jọ kẹpù ìwọlé padà ọjọ́ ti lọ́ṣẹ́ gbọ́ ẹ má bínú inshallah ibi náà láti máa ṣẹ́nu ó lónìí lórí ètò tí a kò ní àlefíkò fi dín jazakumullahu khairan ya sheikh ọkọ̀ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù tó kọ́lọ́ kó bá fi san lẹ́sùn lórí láyé àti lọ́jọ́ agbóndàlẹ̀ kíyámà aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́rẹ́ lọ́gbọ̀nsẹ̀ tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan jọ̀kan láti ìgbà yìí wá ọpẹ́ pàtàkì lọ́wọ́ àbú àmúní láti òkè àdó akíntola tí wọ́n dìjọ kọ́ wọ́n rìn wá ọpẹ́ pàtàkì lọ́wọ́ àfà abdulwadud tí wọ́n pẹ̀lú wọn wá jazakumullahu khairan ọ̀làdùnmí gbẹlẹ́ lọ́pọ̀ mi inshallah ọjọ́ mẹ́jọ ní láti máa pàdé títí ìgbà náà ìmọ̀ tí wà ní kíkẹ́ lákíkẹ́ látọ́sí àlùbáríkà jùlọ táàtù máa kíra wa nínú ọgbà ìjẹ́nà inshallah wípé salamu alaikum ورحمة الله وبركاته البصير هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدس kò ní jù báyìí lọ lórí ètò afik freedom ọjọ́ mẹ́jọ mẹ́rin lẹ́ẹ̀tù láǹfààní